àrùn jẹjẹrẹ ẹnu ti pa ọmọ nàìjíríà èyí tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé ní mẹ́tàlélọ́gọ́ta méjì ìjọba àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ló wí bẹ́ẹ̀ o ẹgbẹ́ òṣèlú PDP ti bọ́ síta ṣe ìfẹ̀hónúhàn wí fún àjọ elétò ìdìbò ilé wa láti kéde gómìnà fíntírín gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò èyí tó wáyé ní ìpínlẹ̀ Adamawa àjọ elétò ìdìbò ilẹ̀ wa ti yọ alámòjútó àjọ INEC tẹ̀ka ìpínlẹ̀ Adamawa Udu kúrò nípò fi ẹlòmíì rọ́pò rẹ̀ nínú ìròyìn ilẹ̀ òkèrè aláṣẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti aláṣẹ lórílẹ̀‐èdè Chad ti fún pèpè fún àlàáfíà àti ìṣọ̀kan ní orílẹ̀‐èdè Sudan yìí lẹ́yìn tí ogun abẹ́lé bẹ́lẹ̀ láàrin àwọn ọmọ ológun níbẹ̀ o nínú ìròyìn eré ìdárayá arẹsẹ̀ sáré ní amúsàn ti pàdánù nínú ìdíje jìjà fún ẹni tí ó lè sáré jùlọ lágbàáyé èyí tó wáyé lórílẹ̀‐èdè amẹ́ríkà o ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv lónìí ti ń ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin ọdún 2023 ìròyìn àgbáyé òun la mú wá fún yín látẹnu èmi sọ́ni Sodiq Abiodun ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ o. ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ti kéde rẹ̀ wípé ó kéré jù àwọn ọmọ nàìjíríà tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé ní mẹ́tàlélọ́gọ́ta níye ni wọ́n bá wàhálà tó ń ti ìdààmú ohun tó ní ṣe pẹ̀lú àrùn tí a mọ̀ sí àrùn jẹjẹrẹ tẹlẹ́nujà nílẹ̀ yìí ìròyìn èyí tí ó jáde látẹnu alákòóso fúnra tó ní ṣe pẹ̀lú ìlera lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀ságe ẹ̀hánirè ló fi ìdí múlẹ̀ báyìí wípé ogúnlọ́gọ̀ àwọn ọmọ nàìjíríà bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé ní mẹ́rìnléní ọgọ́ta níye àwọn ọmọ nàìjíríà ló ti jọlọ́run wípé lẹ́nu wàhálà àti ìdààmú tó ní ṣe pẹ̀lú àrùn jẹjẹrẹ èyí tó ń bẹ lẹ́nu ọ̀rọ̀ yìí ló jáde lólùwà Àbújá lẹ́yìn ìgbà tí àjọ elétò ìlera nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n ṣe ìpàdé ńlá kan pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ dókítà dókítà àtàwọn ará ìlú níbẹ̀ lẹ́ni tó jẹ́ dókítà lórí àkóso ìzògbè èyí tó ṣojú fún ẹni tó jẹ́ alákòóso fúrọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìlera lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀zàgè ẹ̀hánirè ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ogunlọ́gọ̀ àwọn ọmọ nàìjíríà ni nílẹ̀ yìí ni wọ́n ń bá àrùn jẹjẹrẹ ẹlẹ́nu jà kódà ẹgbẹ̀rún kan ó lé ní ọgọ́rùn-ún kan níye ni wọ́n sì ń bá àìsàn náà jà lọ́wọ́lọ́wọ́ o nínú ọ̀rọ̀ èyí tó fi léde níbẹ̀ ló ti ń ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní ìjọba àpapọ̀ sì máa ṣe láti tẹ̀lé pé wọ́n gbógun ti wàhálà àìsàn jẹjẹrẹ èyí tí ń lẹ́nu náà ọ̀gá àgbà fún àjọ CFDF Si itu belo, orang fi ìdí mulai bayi, bayi pé ìjọba àpapọ̀ itu èdè wa nàìjíríà ló ti wo ọgbọ́n míì èyí tí wọn yóò gbé kalẹ̀ láti gbógun tún àrùn jẹjẹrẹ èyí tí ń bẹ lẹ́nu lọ́nà tó tọ́ o ó pé àwọn irinṣẹ́ kan wà tí wọn yóò kó orílẹ̀-èdè nàìjíríà ni tí wọn yóò fún wọn láǹfààní láti tètè mọ̀ ẹni tí yóò ní àrùn náà láàrin láàrin ọdún mẹ́wàá sí àkókò yìí nínú ọ̀rọ̀ èyí tí ọ̀gá àgbà Ṣèyídù Bello tó fi léde níbẹ̀ ló ti ń ṣàlàyé wípé ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ni àwọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ fún báyìí láti rí pé àrùn ọ̀hún kò kọlù wọ́n. ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́mà àti bọ́ta lọ́ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ àdámáwá lẹ́yìn ìgbà tí àjọ elétò ìdìbò ní orílẹ̀‐èdè wa nàìjíríà ti wọ́gi lé èsì ìdìbò tí wọ́n kéde lánàá lánàá o ìròyìn èyí tó fi ara rẹ̀ hàn lọ́sàn-án tòní ló ṣàlàyé bí ogúnlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti ṣe bọ́ta lọ sí ìlú Yola èyí tó jẹ́ olú ìlú ní ìpínlẹ̀ Adamawa láti bẹ̀rẹ̀ sí ní pariwo béèrè fún kí wọ́n tètè kéde gómìnà píntínrín gẹ́gẹ́ bí ẹni tí yóò jáwé olúborí nínú ètò ìdìbò sípò gómìnà èyí tó wáyé lọ́jọ́ sátidé ní ìpínlẹ̀ àdámáwá bẹ́ẹ̀ bá gbàgbé àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà inec ló ti pa láṣẹ pé àwọn wọ́gi lé èsì ìdìbò èyí tí wọ́n kéde rẹ̀ látẹnu ọ̀gá àgbà alámòjútó udu yunusa ari èyí tó ń bẹ ní ìpínlẹ̀ àdámáwá lẹ́yìn ìgbà tó kéde rẹ̀ wípé Aisha Binani Dairo ló jáwé olúborí látinú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí gómìnà tuntun àṣedìbòyàn ní ìpínlẹ̀ Adamawa o níbẹ̀ ni àjọ INEC ti kéde wípé àwọn ti pè ọ̀gá àgbà udo pẹ̀lú àwọn yòókù rẹ̀ láti ti wá sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn lólùwà Àbújá ìròyìn èyí tó padà wá tẹ̀wájú ló ṣàlàyé síwájú sí àwọn tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP látẹnu Felix Kìjámọ̀ ló padà wá ń fi ọ̀rọ̀ léde báyìí wípé ẹgbẹ́ òṣèlú PDP nínú wọn ò dùn rárá lẹ́yìn ìgbà táwọn ṣàkíyèsí pé gómìnà fintiri òun ló déwájú nínú èsì ìdìbò tó jẹyọ àmọ́ síbẹ̀síbẹ̀ àjọ INEC bọ́ta láti lè rí kéde Binani gẹ́gẹ́ bí ẹni tó wọlé sọ bí lẹ́kọ̀ọ́ ó pé fún ìdí èyí àwọn fẹ́ kí àjọ elétò ìdìbò lórílẹ̀ wa Nàìjíríà wá kéde gómìnà fintiri gẹ́gẹ́ bí ẹni tó wọlé sọ bí lẹ́kọ̀ọ́ nínú ètò ìdìbò tó wáyé lọ́jọ́ sátidé o bẹ́ẹ̀ bá gbàgbé gómìnà Fintiri ó wí ní ìṣèjọba rẹ̀ yóò tẹ̀lé gbogbo lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún èyí tí ń bọ̀ lọ́nà o. àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà INEC ló ti pa láṣẹ báyìí pé àwọn ò fẹ́ rí ọ̀gá àgbà Udo Yunusa èyí tó jẹ́ alámòjútó fún àjọ elétò ìdìbò èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Àdámáwá ní ìpínlẹ̀ Àdámáwá tí ìdìgbà wọn yóò fi parí iṣẹ́ náà ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà INEC lọ́ọ̀ tètè pa láṣẹ báyìí pẹ̀lú lẹ́tà èyí tí wọ́n fi ránṣẹ́ sí olú iléeṣẹ́ àjọ elétò ìdìbò tí ń bẹ ní Àdámáwá níbẹ̀ ló ti ń jẹ́ kó di o wípé kí wọ́n tètè wípé ọ̀gá àgbà Udu Yunusa kò wá sí iléeṣẹ́ náà láti lè wá ṣiṣẹ́ fún ọjọ́ díẹ̀ o wọ́n pé fún ìgbà tí wọn yóò fi padà jókòó lórí ọ̀rọ̀ rẹ̀ kí ọ̀gá àgbà èyí tó jẹ́ akọ̀wé ní iléeṣẹ́ àjọ INEC tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Adamawa kí ó tètè gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ìyẹn ọ̀gá àgbà Rose Oriaran Anthony wọ́n pé ẹni tó jẹ́ akọ̀wé ní iléeṣẹ́ àjọ onítò òdìbò tí ń bẹ ní ìpínlẹ̀ Adamawa òní kó tẹ̀síwájú nínú iṣẹ́ náà ìròyìn èyí tó ń jẹ́ kò ní mọ̀ ṣàlàyé wípé àjọ elétò ìdìbò ètò ìbẹ̀lẹ́lúwa àbújá ni wọ́n fi lẹ́tà náà ránṣẹ́ lòdì tí í ṣe ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún tàwa yìí lẹ́yìn ìgbà tí ọ̀gá àgbà yẹn alámòjútó fún àjọ inec ètò ìbẹ̀ ní ìpínlẹ̀ àdámáwá hùwà lòdì sí òfin o. àwọn òṣìṣẹ́ èyí tí ń bẹ ní pápákọ̀ òfurufú lókèlè wa nàìjíríà ti bẹ̀rẹ̀ ti ń ṣe ìfẹ̀hónúhàn lónìí bẹ́ẹ̀ yanṣẹ́lódì látàrí bí ìjọba àpapọ̀ ti ṣe kọ̀ láti gbọ́ràn sí wọn lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbìyànjú láti tẹkọ̀ létí gòkè òfin lónìí àtàwọn bòmíì ìpẹ̀lọ́kọ̀ òfurufú níwọ̀n láǹfààní àti lọ síbi tó wọ́n látàrí bí àjọ èyí tó ń ṣiṣẹ́ ní ọpọ́pọ́kọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa nàìjíríà ti ṣe bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì o lórí bí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà ti ṣe kọ̀ láti gbọ́ ẹ̀bẹ̀ wọn ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn àjọ náà ni National Union of Air Transport Employees NUATE Air Transport Service Senior Staff Association of Nigeria ATSAN National Association of Aircraft Pilots and Engineers àti àjọ association of nigeria aviation professionals àtàwọn yòókù wọn wọ́n pé àjọ yìí ni wọ́n kàn ṣe ìpàdé ńlá kan pọ̀ pẹ̀lú àjọ Nigeria Civil Aviation Authority lónìí ti ṣe ọjọ́ ajé àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n pọ̀ta lẹ́yìn ìgbà tí wọ́n parí ìpàdé náà láti lọ́ọ̀rì di ojúnà èyí tí ń bẹ ní pápákọ̀ òfurufú Muritala Mohammed ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ gbìyànjú láti tẹkọ̀ létí lọ sókè òkun ni wọn ò láǹfààní láti lọ síbi tó wọ̀n o ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ NCAA ìyẹn Musa no ó bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn òṣìṣẹ́ èyí tí ń pápákọ̀ òfurufú láti jọ̀wọ́ fífi iṣẹ́ sílẹ̀ lẹ́nu iṣẹ́ látàrí bí ìjọba àpapọ̀ ti ṣe kọ̀ àti dáhùn lóhùn bákan náà ẹni tó jẹ́ akọ̀wé fún àjọ èyí tí ń sí pápákọ̀ òfurufú lórílẹ̀ wa nàìjíríà emmanuel mary paul òun náà tún bá wọn sọ̀rọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yìn ọtí òun ló ń bọ́ sí fún àwọn òṣìṣẹ́ náà o. wa nàìjíríà ti wà nípò kejì láàrin àwọn orílẹ̀-èdè lágbàáyé èyí tí yóò fọwọ́ sí oògùn tí ń rí sí ibà èyí tí wọ́n mọ̀ sí r twenty one ìròyìn ti léde báyìí pé àjọ National Agency for Food and Drug Administration and Control yẹn NAFDAC lórílẹ̀‐èdè wa nàìjíríà ló ti fọwọ́ sí oògùn r twenty one èyí tí yóò máa rí sí àrùn ibà fún àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣe jáde láti ọwọ́ iléeṣẹ́ Serum Institute èyí tó ń bẹ nílẹ̀ India lò ìròyìn èyí tó fi ìdí rẹ̀ múlẹ̀ ṣàlàyé wípé ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ èyí tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ NAFDAC ṣàlàyé ní olúluwa Àbújá lẹ́nu ọjọ́ ajé wípé ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti sọ sí oògùn R twenty one tí ó ń rí sí gbígbógun ti wàhálà àìsàn ibà èyí tí ń bẹ lára lára àwọn èèyàn ìjọba orílẹ̀-èdè nàìjíríà ṣàlàyé síwájú sí wípé oògùn r twenty one ni wọ́n ṣe jáde láti ifáfitì tí ti ń bẹ ní oxford bákan náà orílẹ̀-èdè ghana ghana ni orílẹ̀-èdè àkọ́kọ́ èyí tí kọ́kọ́ fọ ọwọ́ sí oògùn r twenty one fún lílò ọ̀jọ̀gbọ́n adéyẹyẹ ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé láti àwọn ọmọ kéékèèké èyí tí ń bẹ láàrin oṣù márùn-ún sí oṣù mẹ́rìndínlógójì níye ló láǹfààní láti lo irúfẹ́ oògùn bẹ́ẹ̀ o arábìnrin ọ̀hún adéyẹyẹ jẹ́ kó di mímọ̀ wípé irúfẹ́ ògùn yìí yóò wáyé wọ orílẹ̀-èdè nàìjíríà láìpẹ́ ó pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ògùn náà ní kábẹ̀tì ní màrí sí lórílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ sì rèé ògùn yìí yóò wá ní ọ̀fẹ́ kó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ta síta fáwọn ọmọ nàìjíríà o. ẹni tó jẹ́ ọmọye sípò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC tí ń jà fìtàfìtà níbẹ̀ àmọ́ tó padà fi ìdírẹmi ìyẹn Smart Adéyẹmí nínú ètò ìdìbò sípò gómìnà lábẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú APC tó wáyé lẹ́nu jọ́ mẹ́ta yìí ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wípé ètò ìdìbò tó wáyé lábẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú APC ni ò nítumọ̀ bẹ́ẹ̀ sì rèé ló ṣe àfihàn wípé ìjọba àrawarawa ní ìpínlẹ̀ Kogi ló nílò àtúntò àti àtúnyẹ̀wò nínú ìròyìn èyí tó léde lẹ́yìn tí ń ṣe ọjọ́ ajé níbẹ̀ ni smart àti ẹ̀mí ti ń ṣàlàyé wípé òṣìṣẹ́ tó ń ti àjọ elétò òdìbò èyí ti ń bẹ lákòókò tí wọ́n kéde wípé ẹni báyìí ló wọ̀nyí lé lẹ́gbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ọmọ yìí sípò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kogi lòun mọ̀ pé Olódùmarè yóò dá fún wọn Adéyẹmí ṣàlàyé síwájú sí wípé ó yà wọn lẹ́nu púpọ̀ pé láàrin àwọn mẹ́jọ dondo èyí tí àwọn bọ́ta láti bẹ̀rẹ̀ sí sọ wípé àwọn fẹ́ dupò gẹ́gẹ́ bí ọmọ yìí sípò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC wípé ó yà wọ́n lẹ́nu púpọ̀ wípé ètò ìdìbò kan ò wáyé níbẹ̀ o ó pé gbogbo àwọn ọmọ yìí náà làwọn péjú pésẹ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC lákòókò tí wọ́n fẹ́ ṣe ètò ìdìbò abẹ́lé àmọ́ àwọn ṣe àkíyèsí wípé ńlá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú àti wákàtí tó kọjá níwájú àwọn làwọn wípé wọn ò ṣe ètò ìdìbò kankan ó pé àmọ́ ó yà lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ pé ní dédé aago méjì ọ̀sán làwọn ṣàdégbòròyìn wípé àjọ elétò ìdìbò àti àwọn kan ti kéde o wípé ẹni báyìí ló wọlé nínú ètò ìdìbò tó wáyé ńbẹ̀ o ọ̀gá àgbà ìyẹn Smart Adéyẹmí tẹ̀síwájú wípé ó yà lẹ́nu púpọ̀ pé Ahmed Usman Ododo òun lọ́gọ́lúwọlé sọ bí edékùrọ́ nínú ètò ìdìbò sípò ẹni tí yóò jẹ́ ọmọ yìí sípò gómìnà tó wáyé lẹ́gbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kogi ó ní pé ohun tó dààmú lójú níbẹ̀ ń pé àwọn kan tí wọ́n jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ ni wọ́n pè padà láti ibẹ̀ tí ń lọ jókòó kọ kínní ọ̀hún sílẹ̀ o ó pé ogunlọ́gọ̀ wọn ni wọ́n lè rí kọ èsì ìdìbò sí jáde tí wọ́n sì sọ wípé àwọn ti dìbò ó pé ẹnikẹ́ni ò dìbò lákòókò tí àwọn péjúpésẹ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC láti pé àwọn ṣe ètò ìdìbò sípò ẹni tí yóò jẹ́ ọmọyè sípò gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Kogi ní ọ̀sẹ̀ tó kọjá yìí ọwọ́ ti ba arábìnrin kan èyí tó lọ rí jí ọmọ rẹ̀ gbé bẹ́ẹ̀ ta ọmọ náà fún owó ètò tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́fà nìyí o ìròyìn ti ṣàlàyé pé arábìnrin kan tí ó ju ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n lọ ọláìdé adékúnlé òun lọ́wọ́ ti bà báyìí lórí ẹ̀sùn wípé ó jí ọmọ rẹ̀ kan láti lọ rí tí ó ọmọ oṣù méjìdínlógún lọ ìwé yìí ṣe yẹ kó lè pé arábìnrin ọ̀hún ìyẹn ọláìdé àdékúnlé ó ta ọmọ náà fún owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́fà arábìnrin ọláìdé èyí tí wọ́n bà ló ń gbé ní agbè ní ìjọba ìbílẹ̀ adó odò ọ̀tà èyí tí bẹ ní ìpínlẹ̀ Ògùn àmọ́ ó gbé ọmọ náà lọ ta ní ìpínlẹ̀ Èkó ìròyìn èyí tó jáde látẹnu ọ̀gá àgbà níléeṣẹ́ ọlọ́pàá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọkọ arábìnrin ọláìdé ìyẹn nureni razak ló kọ́ lọ́ọ́ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá pé ìyàwó òun ọláìdé ló ti gbé ọmọ rẹ̀ lọ tà ní ìpínlẹ̀ èkó ọ̀gá àgbà tó ń ti ẹni tó tún jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá àbímbọ́lá oyèyẹmí fi ìdí rẹ̀ múlẹ̀ lónìí ọjọ́ ajé wípé arábìnrin ọláìdé ló ṣàdégbé ọmọ náà lọ rí tà ní ọjọ́ karùndínlógún oṣù kẹta ọdún tí a wà yìí wọ́n pe ọmọ náà á sì máa jẹ́ muridat razaki ìròyìn èyí tó padà ń fi ìdí rẹ̀ múlẹ̀ pé lẹ́yìn ìgbà tí ọwọ́ àwọn bá ló jẹ́ pé lóòótọ́ lòún gbọ́mọ náà lọ́ta láti san owó èyí tí òun jẹ ilé ìfowópamọ́ èyí tí òun yá owó lọ́wọ́ wọn bẹ̀ wọ́n pe arábìnrin ọ̀hún nínú ọ̀rọ̀ èyí tí ó padà wá ń fi ń lèdè ló pé ọ̀pọ̀lọpọ̀ gbèsè tóun jẹ ló jẹ́ kí òun padà gbé ọmọ òun láti lọ rí ta ọ̀gá àgbà èyí tí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá ti pa láṣẹ pé kí wọ́n tètè gbé ọ̀rọ̀ náà lọ sí ẹ̀ka èyí tó kàn. lọ́lọ́gọ àwọn èèyàn ló ti padà gbẹ́mímì lákòókò tí àwọn agbésùmọ̀mí ya wọ ìpínlẹ̀ Plateau ìròyìn ti léde báyìí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti jọlọ́run nípè bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ilé náà tí wọ́n ti sọ iná sí látàrí bí àwọn Fúlàní darandaran àti àgbẹ̀ ní ìlú Meitumbe èyí tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Mangu ní ìpínlẹ̀ Plateau ìròyìn fi ìdí múlẹ̀ wípé ní àti ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ni wàhálà ọ̀hún ti ń ṣẹ̀ sí di àkókò yìí ará ìlú kan Ibrahim Musa ó fi ìdí rẹ̀ múlẹ̀ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn ló ti bẹ̀rẹ̀ sí ní sàṣálà fámì wọn lẹ́yìn ìgbà tí ogunlọ́gọ̀ àwọn èèyàn náà ti jọlọ́run nípè o ó pé ó kéré jù ọgọ́rùn-ún nínú àwọn èèyàn ló ti padà jọlọ́run nípè láàrin ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn tí ó jẹ́ àgbẹ̀ àti fúlàní dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ń bẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fúlẹ̀ṣẹ̀ ọlọ́pàá Alao Alfred ó fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ pé lóòótọ́ ni náà wáyé tó sì ti gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn ń bẹ̀ o ó pé àwọn ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ èyí tó lọ rìn báyìí láti ti fọwọ́ òfin mú àwọn àti láàwí èyí tí ó ṣiṣẹ́ láabi lágbègbè náà. nínú ìròyìn ilẹ̀ òkèrè aláṣẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà muhammadu buhari tòun ti aláṣẹ lórílẹ̀‐èdè chad general muhammad idris deby ló ti bẹ̀rẹ̀ sí ní pe ìpè fún àlàáfíà báyìí láti jọba lórílẹ̀‐èdè Sudan lẹ́yìn ìgbà tí àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè Sudan bẹ̀rẹ̀ sí ní wọ̀ yáàjà pẹ̀lú ra wọn ìròyìn èyí tó fi èdè rẹ̀ hàn báyìí ṣàlàyé bí àwọn ààrẹ méjèèjì ní aláṣẹ Muhammadu Buhari tóun ti aláṣẹ Idris ṣe jókòó sọ̀rọ̀ pé fún àlàáfíà ní ìgbà tí wọ́n wà lórílẹ̀‐èdè Saudi Arabia o ẹ̀yìn tó jẹ́ agbẹnusọ ní orí fún ààrẹ Muhammadu Buhari Garba Shehu fi ìdí rẹ̀ múlẹ̀ lónìí ọjọ́ ajé wípé ààrẹ muhammadu buhari ni ó ti bẹ̀rẹ̀ sí ní kọminú báyìí látàrí ogun tó jẹ ìṣẹ̀yọ ní orílẹ̀-èdè chad èyí tí ó ń bà kọjá púpọ̀ púpọ̀ o ó pé bí ìjẹun ti ṣe ń wáyé nílẹ̀ sudan ló ń kọ àwọn méjèèjì lóminú tí wọ́n sì ti ń pèpè fún àlàáfíà o bẹ́ẹ̀ bá gbàgbé wọn pé ọkọ̀ òfurufú kan ló ṣàdédé gbígbà náà jẹ bẹ́ẹ̀ sì retí nǹkan sì bàjẹ́ pọ̀ ńbẹ̀ táwọn èèyàn sì wà ńbẹ̀ èyí tó padà mú ẹ̀mí àwọn èèyàn lọ lórílẹ̀‐èdè Sudan ààrẹ Muhammadu Buhari nínú ọ̀rọ̀ tirẹ̀ ló ti ń jẹ kò ní mọ̀ wípé òun fẹ́ kí àwọn ológun pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbòjókòó ti ń bẹ nílẹ̀ Sudan kó fi àlàáfíà kó fi wìwà tó tọ́ kí wọ́n sì jókòó sọ àsọyé pọ̀ èyí tó tọ́ o bákan náà ni ààrẹ Muhammad Idris òun náà bẹ̀rẹ̀ sí gbà wọ́n níyànjú láti lo àlàáfíà kí nǹkan lè dà láìpẹ́ lórílẹ̀‐èdè Sudan o. nínú ìròyìn eré ìdárayá arẹ́sẹ̀ sáréèlì ìyẹn amúsàn tòmílọ́ba ló ti pàdánù báyìí gẹ́gẹ́ bí ẹni tí yóò jìjàkadì lára àwọn tí yóò jẹ́ ẹni tó lè sáré jùlọ lágbàáyé o àmúsàn nínú eré ètò sátì ojú ọgọ́rùn-ún mítà lọ ló jẹ́ pé ó ti padà fi ìdí rẹmi lákòókò tí ó sáré náà pẹ̀lú ìṣẹ́jú méjìlá sí mọ́kàndínláàádọ́ta níníye ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé eré sàn ló wáyé ní pápá ìṣeré tí ń bẹ ní Gainesville èyí tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà o láàrin ọjọ́ sátidé sí ọjọ́ sunday mọ̀ pé ẹni tó lè sáré dáadáa ìyẹn ní àlí òun ló padà gbàrókè nínú ìdíje tó wáyé bẹ́ẹ̀ níbi tí òun ti sáré láàrin ìṣẹ́jú méjìlá sí àyá mẹ́tàléníàádọ́ta nìyí wọ́n pe níbẹ̀ ni asáré nìyẹn ní àlí ló ti padà gba àmì wúrà gẹ́gẹ́ bí ẹni tó lè sáré dáadáa jùlọ àmọ́ Devlin Chatlon òun wà nípò kẹta lẹ́yìn ìgbà tí ó sálé pẹ̀lú ìṣẹ́jú méjìlá sí àyá mẹ́rìnléní ọgọ́ta nìyí àmọ́ Tóbilọ́ba Àmúsàn òun ló sáré pẹ̀lú ìṣẹ́jú méjìlá sí àyá mọ́kàndínní ọgọ́ta nìyí tó sì padà wà nípò kejì kò ní jù lọ fún ti ìròyìn àgbáyé èyí tá a mú wá fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ìkó YouTube àti bàbá gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀yin má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà àmọ́ kì í tó máa lọ ẹ gbọ́ àwọn kókó èyí tó wà nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i. àrùn jẹjẹrẹ ẹnu ti pa àwọn ọmọ nàìjíríà tí wọ́n tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé ní mẹ́rìnlélọ́gọ́ta nìyí ìjọba àpapọ̀ ló wí bẹ́ẹ̀ o ẹgbẹ́ òṣèlú PDP ti bọ́ síta ṣe ìfẹ̀hónúhàn wí fún àjọ elétò ìdìbò láti kéde gómìnà fíntírì gẹ́gẹ́ bí gómìnà àìṣèdìbòyàn ní ìpínlẹ̀ àdámọ́wá àjọ elétò ìdìbò ilé wa yọ alámòjútó àjọ INEC sí ẹ̀ka ìpínlẹ̀ àdámọ́wá udu kúrò nípò fi ẹlòmíì rọ́pò rẹ̀ ìròyìn ilẹ̀ òkèrè aláṣẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà àti aláṣẹ lórílẹ̀‐èdè Chad ti ń pè pè fún àlàáfíà láti jẹyọ ní orílẹ̀‐èdè Sudan lẹ́yìn ìgbà tí ogun abẹ́lé bẹ́lẹ̀ láàrin àwọn ọmọ ológun níbẹ̀ o nínú ìròyìn eré ìdárayá àti mọ̀wá fún yín bẹ̀ o wípé arẹ́sẹ̀ sáré ní amúsàn ti pàdánù nínú ìdíje jíjà fún ẹni tó lè sáré jùlọ lágbàáyé èyí tó wáyé lórílẹ̀‐èdè Amẹ́ríkà kò ní jù báyìí lọ fún ti ìròyìn àgbáyé èyí tí a mọ̀ wá fún yín Sọ́ni Abiodun